ẹ̀yin ẹ wo àdíìsì yìí ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ wa léèrè léèrè kan má parọ́ o má parọ́ o láti jọ tó ti délé ayé títí di àsìkò yìí kó o tó gbọ́njú dá ìwẹ̀ mọ̀ ǹjẹ́ òbí rẹ sọ fún ọ rí pé ẹ̀ẹ̀márùn-ún òun wí kan ri rí kan rí péré lẹ́ẹ̀márùn-ún nínú ìsẹ̀mí ayé rẹ̀ lẹ́yìn ìgbà tó o dá ìwẹ̀ wíwẹ̀ mọ̀ tó ń wẹ̀ fún ara rẹ̀ títí dásìkò yìí ìjẹ́wọ́ fún ara rẹ̀ ìjọ wẹ̀ lẹ́ẹ̀márùn-ún rí nígbèsè ayé rẹ̀ má parọ́ o ta ló wẹ̀ lẹ́ẹ̀márùn-ún rí wàláwù yawman kódà kó sí pé ọjọ́ kan péré lo practice ẹ̀ rí eh? èyí tí ń wẹ̀ odò yóò lọ wẹ̀ odò yóò wálé yóò tún lọ yóò tún wálé yóò tún lọ yóò tún wálé yóò tún lọ yóò tún wálé yóò tún wá lọ lẹ́ẹ̀karùn-ún yóò tún wálé ta ló ṣe bẹ́ẹ̀ rí ìwẹ̀ tó gbajúmọ̀ jù fọ́mọnìyàn ó ní ìwẹ̀ ẹ̀kan lójúmọ́ ẹni tó bá sọ pé ooru ń dà òun láàmú lálẹ́ tàbó ti bi iṣẹ́ dé nítúmọ̀ sanra lálẹ́ ní ọba fi di méjì ẹni tí ìwẹ̀ rẹ̀ pọ̀ jù ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ tí ó wẹ̀ láàárọ̀ tí ó sanra ní alẹ́ tó bá sùn níbi tá a ti rí ẹni tó ga sí wípé ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì níwẹ̀ rẹ̀ tá a bá wẹ̀ fọ́sẹ̀ kan bá a bá pọ́n tẹ́lẹ̀ á dúdú. ẹ wá wò tóun ti bó ti gá sí pé ẹ̀ẹ̀kan ni ìwẹ̀ tó gbajúmọ̀ jùlọ láàrin ọmọnìyàn lójúmọ́. èrí èsí lára wa pẹ̀lú ìwẹ̀ ẹ̀ẹ̀kan lójúmọ́ èrí. àkíyèsí lára wa tábà wá wẹ̀ lẹ́ẹ̀márùn-ún kọ́ àpèjúwe ìrun tó ń sá fúnnù ọlọ́run ò fẹ́ kí oní ẹ̀ṣẹ̀ kankan lọ́wọ́ tóun ò ní ti forí ẹ̀jìyàn kó tó kú tẹ́ṣẹ̀ yẹn ọba ti jẹ́ ẹ̀ṣẹ̀ kàbáìrì ǹjọ́ ti yé ó lè pa àyàn. ní ọ̀nà àìtọ́ kó o ló kó o bá ti kírun kú ọlọ́run forí o lè kówó òlú jẹ kó o nítọ́ bá ti kírun kú ọlọ́run forí o jókòó lé dúkìá ọmọ kọ́ ọ fi ṣe yọ̀tọ̀ mi kíyà máa jọ ọmọ kì í ruo ẹ̀sẹ̀ wọ̀nyẹn o àwọn ẹ̀sẹ̀ kàbáyìrì ni o àwọn ẹ̀sẹ̀ tọba ti wọ kàbáyìrì àwọn ẹ̀sẹ̀ ńláńlá ní jẹ́ kàbáyìrì irun kíkí ò ní àádánù o má ṣe mistake o ojísẹ́ẹ̀tì onísẹ́ẹ̀tì mọ́sálásí wa oníṣẹ́bó ń kírun irun tó ń kí kò ní àádánù o ẹ̀sẹ̀ kàbáyìrì ló lè jíjà o. ló fi já sí pé tán bá gbọ́ olè mú ó ti ní jìyà tí ó se kíni tí ó jẹ o. òun ṣe sìnà káàkiri ìgboro olóhùn kírun irun kíkí ò ní àsìnà dànù o ọwọ́ sìnà tí irun kíkí ọ̀hà dànù ni obì olóbì tó wò àbírú àdìsí saka nígẹjọ tó ti yé àbí ètò gbé pọ̀ kárí láì. àbóbí olómi tó gbé sẹ́yìn ọ̀kadà tó gbé obè sẹ́yìn tẹ́ ń fi ẹ̀yìn para yín bí wọ́n lọ́pọ̀ ní wọn ni alámù so irú àwọn wọ̀nyẹn sọ ń gbọ́ torí pé mo gbọ́ ń jọ kan lẹ́nu ẹnìkan ó ní ẹ̀ẹ̀mọ ẹwà tí ń bẹ lára haúsá ni tó fi yàtọ̀ sí yorùbá mo ní kí ni ẹwà ọ̀hún o mo ní mo sá mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn ju yorùbá lọ ó ní ẹwà tó ń rí lára haúsá tí ò sí lára yorùbá òun ni pé táwúsá bá jáde lóòtẹ́ẹ̀lì tọ́lọ yanjú obìnrin olóbìnrin lóòtẹ́ẹ̀lì tọ́sáyan rẹ̀ tọ́jáde tọ́wẹ̀ tọ́bá ti ń kú òǹbẹ̀ báyìí ni ó sì máa lọ sí mọ́sálásí tí ó lọ kírun ó ní kọ́lítì yẹn bẹ̀ lára haúsá mo ní kí ni ìbáṣepọ̀ láàrin irun tó kíhun àti ìsìnà tó rèé ṣe ta ló sọ fún un wípé irun tó kíhun yóò jẹ́ ká fàárà fún lórí ìsìnà òun àbótẹ́bà tí aléyébúkọ́ mi ń dára nìyí ṣe á àlèyúbùkì mi ń dára nìyí ṣe hàn ṣe tó tẹ́bà sí nìyẹn àdíìsì yẹn dúró sórí kàbá ìrí o sọ̀gá ìrí ló dúró lórí o sọ̀gá ìrí mina zonub àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ tí mùsùlùmí bá ń dá tó bá ti ń kírun rẹ̀ bọ́ sí àkókò tó ń kí níbàámu sí súnà tó sì ń kí pẹ̀lú ìkìláàs ní yàtúlù kọ́ọ̀lìsọ̀ pẹ̀lú àníyàn tó dáa nígbà náà nígbà náà àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ rẹ̀ ìwọ̀nyẹn ìrun kíkí ó ṣe kí ni. yóò ma ṣe kàfàrà yọ yóò máa pa àwọn àṣìṣe yẹn rẹ́ fún un àmọ́ ọlọ fi ènìyàn ṣe ètùtù ọlà ó di aláṣẹ ìlú ó kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọrọ̀ sí àkáǹtì rẹ tàbí wọ́n tó sì wọ́pọ̀ oyún tó jẹ́ ọ̀kan nínú ẹbí Ọ gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá ibi yín oní kò sẹ́ni tí ó yìí yí ọ lọ́wọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tí ó bí ọ léèrè ọwọ́ ní kíkí. ọba ọ̀ràn ọba ọ̀ràn yẹn olè ni o ni o ìparọ́mọ́ni ni o ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ni o gbogbo ọba lọ́jọ́ àlèkìyàmà. sí ọ̀rọ̀ ẹ̀yìn sísọ àti ìparọ́ mọ́ni tí ó bá jẹ́ kàbáìrí ànábì ò ní sọ pé ǹjẹ́ ẹ mọ mú fúlísù nù jọ mi ǹjẹ́ ọgbọ́rọ̀ mi yé àlùgbídà wàlìbùtàn ọ̀rọ̀ ẹ̀yìn sísọ àti ìparọ́ tí yóò ṣe mọ́ni tí ó jẹ́ ara ẹ̀ṣẹ̀ ńlá tírun kíkí ò ní parẹ́ ànábì ò tún wá ní sọ nínú àdísì Abu Huraira tí Bukhari àti Muslim gbà wá Bukhari àti Muslim ló gbà wá ànábì ò ní sọ ń bẹ̀ wípé àrọ̀ ìtún malimuflis fi umati ǹjẹ́ ẹ mọ mufulisu nínú ìjọ mi lọ́jọ́ àlìkìyàmà ṣé ẹ mọ mufulisu táwọn sọ̀hábà sọ pé àlìmúfúlìsù fi iná máa ń la àdírẹ́ àmàláwọ́lá mọ̀tá mufilisu nínú wa lẹni tí ò ní owó tí ó nà kò sí ní nǹkan tí ó fi jẹnu lé ànẹ́mì wa ní alimufilisu yàwó malekeyama ẹni tá a pè ní mufilisu lọ́jọ́ alekeyama mọ̀ yá ti bi sọ̀láàtì ọkọ̀ dákọrùn mọ̀ yá ti bi sọ̀láàtì ẹni tó dé pẹ̀lú ìrun ẹni tó dé pẹ̀lú ìrun wà zakat O dé pẹ̀lú zaka wàyáàtì yaa mahadà bó ṣe wá déhùn ó eléyìí wàdọ́rọ̀ mahadà ó eléyìí wàákàlà mọ́là hadà ó jẹ owó eléyìí wàkọ́dọ̀ mahadà ó mẹ́lẹ́yìí ó sínà mẹ́lẹ́yìí eléyìí ó wà yóò gbà nù rẹ̀ tọ̀hún ó wà eléyìí wà yóò gbà nu hajj rẹ̀ títí tẹ́lá fi wá gbàtà mọ́ lọ́wọ́ táwọn ń gbèsè tó ṣẹ́kù wọ́n a máa bùnú ìjìyà àwọn onígbèsè rẹ̀ wọ́n máa gbé léun lórí fóun tó rí hafin náà lẹ́yìn náà wọ́n wàá jù sínú iná sọ̀rí báwọn wọ́n àdìsí dáadáa àdìsí kó o lè gbọ́yé kó o lè mọ irú ẹ̀ṣẹ̀ náà tí ìrún ọ̀parẹ́ fún ọ ọkàn jókòó sí kọ̀rọ̀ fún ní lágbádá ṣe báyìí wọ́n náà sì ń sọ bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó sì ń fọ káàkiri ọkàn ẹ̀ sì balẹ̀ pé lóòótọ́ ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ jọ náà lọ́hùn-ún <laughs> dámọ̀ ń wọ̀n ṣé kí ni dáma ń wọ̀n àmàrà tí fún ọnu o dáma ń wọ̀n bọ́ọ̀bá dáma ń wọ̀n ṣẹ̀bẹ́ ní kò di múfúlísù ni ní kò di múfúlísù ni tí ẹ bọ́ ọnu má fọkàn sí pé ìrun tó kí ó ti tẹ́ kí a ọ̀rọ̀ ẹ̀yìn tó sọ ó ti tẹ́ kí a ìbanilórúkọ gẹ́ tó ṣe kò tẹ́ kí a rẹ ó máa kírun jọ. máa gbà jọ máa ti hajj jọ máa bá tọjọ́ àlèkèyàmà ó rí bí yẹn ṣe máa fi iṣẹ́ rẹ̀ tí máa fi dí gbèsè ó rí. ànábì tó sọ pé ìrun wákàtí márààrún tó fi wé odò tí ń bẹ ní ẹnu ọ̀nà rẹ̀ tó ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí ò fi sí èrí kankan mọ́ lára rẹ̀ tó sọ pé àpèjúwe ìrun nìyẹn o. ìrun wákàtí márààrún ọlọ́mọ fi pa àṣìṣe rẹ ni lọ́rẹ̀ẹ́ yọ àwọn àṣìṣe kan lọ yọ kúrò ń bẹ̀ pẹ̀lú hadisi mufulisu tó ti yọ hadisi mufulisu ni ó jẹ́ pé yọ owó jìbìtì ó yọ kúrò ń bẹ̀ yọ kó o láì lẹ́tọ̀ọ́ yọ kúrò ń bẹ̀ kó o Kọọsọrọ sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ọjọ́ kúrò ń bẹ̀ irun ò rẹ̀ rẹ̀ odidi irun rẹ̀ gangan ni odidi àwẹ̀ rẹ̀ ni ó sí tó bá wù gbọ́ má gbọ́ alikiyama ó súnmọ́ tòsí nígbà náà ọmọ ọlọ́run fi wá ti kún gẹ́rẹ́ ọlọ́run má ṣe wá ní múfúlísì lọ́jọ́ àlìkìyàmọ́ o má ṣe wá ní múfúlísì o dáàmà ń wọ́n o báàbùn tẹ̀díyí ìsọ̀láàt àǹwàkìtìhà orí ọ̀rọ̀ fífi ìrun kíkí ráre tayọ àsìkò rẹ̀ fífi ìrun kíkí ráre tayọ àsìkò rẹ̀ hadith five two nine. عن أنس رضي الله عنه قال ما أعرف شيئا مما كان على عهد النبي صلى الله عليه وسلم قيل الصلاة قال أليس ضيعتم ما ضيعتم فيها Hadith 529 nínú tírà Sọ̀híhù Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí, ó sọ pé, Ma a'rifu shay'an. Èmi kò rí kinní kan lóde òní mímọ̀ káàna àlà ahadin nàbí sallallahu alaihi wasallam tí nǹkan náà wá wà lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe wà lásìkò ànábì èmi ò rí kinní kan lóde òní tó wà gẹ́gẹ́ bó ṣe wà lásìkò ànábì kìlá ọ̀sọ̀la àwọn tí ń bá sọ̀rọ̀ sọ pé àbí irun lẹ̀ ń wí sáà òun náà sì fèsì pé àlẹ́ ìsàdọ̀ yá àtúmọ̀dọ̀ yá àtúnfìyà irun náà ni ṣé ẹ̀yin ò ti fi ohun tẹ́ fi ráre nínú rẹ̀ ṣé ẹ̀ ti fi ráre ṣé ń kírun bọ́ sí àsìkò tó yẹ kẹ́ ẹ kí sí ṣọ́wá wà gẹ́gẹ́ bó ṣe wà lásìkò ànábì ẹ ti wá sọ irun di ìgbà tó bá wù yín lásìkò tí Ánà sì sọ̀rọ̀ yẹn kè burú tó irú àsìkò yìí torí irú àsìkò tiwa yìí àáfẹ́ kí mọ́gíríbì làwọn kan ó dé ni wọ́n làwọn fẹ́ kí àṣùrì ní àsìkò tiwọn kò sì fásiwá pé ẹ lè kí mọ́gíríbì lẹ́yìn oní ìṣáì mo fẹ́ kọ́ gbọ́ yé dáadáa o lásìkò Anas ti ń sọ iṣẹ́ sọ̀hábà ni Anas ó sì wà nínú àwọn tó gbẹ̀yìn ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fáwọn èèyàn wípé ẹ lọ fura o ẹ lọ fura o èmi ò rí kinní kan tó tún wà gẹ́gẹ́ bó ṣe wà lásìkò ànábì o àwọn èèyàn sì píìkì sí ti sọ wọ́n rí pé irun kíkí ní sọ pé àwọn èèyàn létí lateness wọn lọ́jọ́ náà lọ ní wípé kí wọ́n máa kírun jàmá lọ́wọ́ káwọn kásẹ̀ máa dé lateness ti wọn nù kí wọ́n máa kírun jàmá lọ́wọ́ káwọn kásẹ̀ máa dé kí ni kí wọ́n máa dé torí pé nǹkan tí Anas gbọ́jú bá tó gbọ́jú bá lẹ́yìn ànábì ni wípé ẹni tí yóò kírun lẹ́yìn ànábì yóò ti tò yóò ti wà mọ́sálásí kánàbì tó jáde sí wọn. hum yantaziru na al imam àwọn máa ń retí ìmáàmù ni ìmáàmù kì í retí wọn ìtí Anas mọ̀ nìyẹn lásìkò ànábì. ọ wá di pé ànẹ́bì kúrò láyé tán ìmáàmù ṣẹ̀ ń retí àwọn tí ó kírun fún ó wá di pé àwọn èèyàn ń jọ ìrun ó wá di pé jàmáà míì ń wáyé lẹ́yìn ìmáàmù ni kíní yóò wà mọ́ bó sì wà lásìkò o àwọn tí sì ń bá sọ̀rọ̀ àwọn náà sì mọ̀ pé ọ̀rọ̀ ọ̀run ẹ wá wàsìkò yẹn sásìkò tiwa yìí tiwa tiwa tún wá lékè nkà sí nípa wípé àsìkò mọ́gíríbì tiwa àwọn kan ò ní kírun nígbà bá fẹ́ kí ìṣáyè òníwòde mọ́ṣáláṣí àwọn lọ́wọ́ bífá tiwa táwọn àfáà ṣe láti fi. ẹjẹ́ ìwọ̀n o láti fi akọmọdéètì e, tàtàhùlù wọn ìfọwọ́dẹgbẹrẹ mú nǹkan pé wẹ́l wọ́n fẹ́ kí mọ́sídì wọ́n sì ń kí ìṣáì lọ́wọ́ o lè kí lẹ́yìn oní ìṣáì kò kí mẹ́ta ń bẹ̀ kò fi ṣe mọ́gíríbì irú fásiwá yẹn sàbí kankan ò gbọ́ rí sàbí kankan kò gbọ́ rí kí ló fẹ́ bí kò sẹ́ńtì ṣerú rẹ̀ ọ̀wọ́ pé kí wọ́n mìsí rákà kan rákà méjì lẹ́yìn mọ́ọ̀mù tàbí kí wọ́n kí jàmọ́ kan tán kí jàmọ́ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn gan òtún common kò common àsìkò tí wà ní gbogbo jákujáku yẹn ló gbajúmọ̀ ló jẹ́ kí Anas máa sọ pé ah, ẹ ti fi irun ráre o ẹ ti fi ráre. hadith 5:30. thirty ani zuhuri kọ́l dakartu ala anas ibnu malik bi damasko wahuwa yabki fakultu ma yubkika fakọ́l la aarifu shay'a mimma adraktu ila hadhihi wàhádì ìsọ̀lá kọ́ọ̀dìdú yìí àt is five thirty nínú tíra sọ̀híwà lìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá a ní zuhuri látọ̀dọ̀ zuri kọ́ọ̀lá kọ́ sọ pé dakartu ala anas ibn malik mo wọlé tọ̀ anas ọmọ malik bí damascus nílùú damascus wá wá yàbùkì mo bá a tó ń sunkún mo bá a tó ń ṣe kíni tó ń sunkún fakulitu mo wá sọ pé máa yùbùkì kà àfáàwọ̀ àgbà máa yùbùkì kà kí ni ń pa ọ́ lẹ́kún kí ló ń pa ọ́ lẹ́kún fakọ́ọ̀là wọ́n wá sọ pé láàárín fòṣe á mímọ àdìrákìtù. èmi ò mọ nǹkan kankan èmi kò rí kinní kan lóde òní nínú ohun tí mo pàdé lásìkò ànábì ìlà hàdí ìsọ̀là àyàfi irun kíkí yìí o wàhádí ìsọ̀là ìrun kíkí náà kọ́d lóyè àti wọ́n ti wá fi ráre báyìí o sọ̀rí báwọn Anas bónú Málìkì ó ń àdánwò tó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí kan tó dá sí wípé wọn ò rírun kí ní àsìkò rẹ̀ ní ìbẹ̀rẹ̀ àsìkò ó wá di pé wọn ò bá jà máa mà bí kí wọ́n dárun kí bí kí wọ́n tún fọ́ọ̀mù jàmáà lẹ́yìn jàmáà ó wá àtẹni tó mọ ọ̀ràn lọ́ràn máa ń palẹ́kú ẹni tí ò mọ ọ̀ràn lọ́ràn ohun tí ẹni tó mọ̀ lọ́rọ̀ ń sunkún sí kí lè wọ́n máa ṣe òun máa rẹ́rìn ni ẹ ká dó lórí àdís 530